máàkù orí kejì. lẹ́yìn ọjọ́ díẹ̀ jésù tún lọ sí kápánáwù àwọn ènìyàn gbọ́ pé ó wà nínú ilé kan ọ̀pọ̀ ènìyàn bá wá péjọ síbẹ̀ wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi jẹ́ pé àti inú ilé àti ẹnu ọ̀nà ni ó kún ó bá ń sọ̀rọ̀ ìyìn rere fún wọn. àwọn mẹ́rin kan ń gbé arọ kan bọ̀ wá sí ọ̀dọ̀ rẹ̀ nígbà tí wọn kò lè gbé dé ọ̀dọ̀ rẹ̀ nítorí ọ̀pọ̀ ènìyàn wọ́n dá òrùlé lu ní ọ̀kánkán ibi tí jésù wà nígbà tí wọ́n ti dá a lu tán wọ́n sọ ọkùnrin arọ náà kalẹ̀ sí ohun tí ibùsùn rẹ̀ nígbà tí jésù rí ìgbàgbọ́ wọn ó wí fún arọ náà pé. ọmọ adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. ṣùgbọ́n àwọn amòfin kan jókòó níbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í kùn sínú pé. kí ló dé tí eléyìí fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run ta ni lè dárí ẹ̀ṣẹ̀ jìnnì bí kò sí ọlọ́run nìkan ṣùgbọ́n jésù mọ̀ nínú ara rẹ̀ pé wọ́n ń ro èrò báyìí nínú ọkàn wọn ó wí fún wọn pé kí ló dé tí ẹ fi ń kùn sínú èwo ni ó rọrùn jù láti wí fún arọ náà pé adárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ tàbí láti wí pé dìde gbé ibùsùn rẹ kí o máa rìn ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn ní àṣẹ ní ayé láti dárí ẹ̀ṣẹ̀ jì ni ó bá wí fún arọ náà pé mo wí fún ọ dìde gbé ibùsùn rẹ kí o máa lọ sí ilé rẹ. ọkùnrin náà bá dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbé ibùsùn rẹ̀ ó bá jáde lọ lójú gbogbo wọn ẹnu ya gbogbo wọn wọ́n sì yin Ọlọ́run wọ́n ní. a kò rí èyí rí. Jésù tó jáde lọ sí ẹ̀bá òkun gbogbo àwọn ènìyàn ń lọ sọ́dọ̀ rẹ̀ ó bá ń kọ́ wọn bí ó ti ń lọ ó rí Léfì ọmọ Áfíù tí ó jókòó níbi tí ó ti ń gba owó òde ó wí fún un pé máa tẹ̀lé mi Léfì bá dìde ó sì tẹ̀lé e bí jésù ti jókòó ní ilé léfì ọ̀pọ̀lọpọ̀ àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ ń bá jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jẹun nítorí wọ́n pọ̀ tí wọ́n ń tẹ̀lé e nígbà tí àwọn amòfin nínú àwọn farisíri tí ó ń bá àwọn ẹlẹ́ṣẹ̀ àti àwọn agbowó òde jẹun wọ́n bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ léèrè pé. kí ló dé tí ó fi ń bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹun. nígbà tí jésù gbọ́ ó wí fún wọn pé. àwọn tí ara wọn le kò nílò oníṣègùn bí kò ṣe àwọn tí ara wọn kò dáa èmi kò wá láti pe àwọn olódodo bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀. àwọn ọmọ ẹ̀yìn Jòhánù àti àwọn Farisí ń gbà àwẹ̀ ní àkókò kan àwọn kan wá wọ́n ń bi Jésù pé. kí ló dé tí àwọn ọmọ ẹ̀yìn Jòhánù àti àwọn ọmọ ẹ̀yìn àwọn Farisí a máa gbà àwẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn tìrẹ kì í gbà àwẹ̀. Jésù dá wọn lóhùn pé àwọn ọ̀rẹ́ ọkọ ìyàwó kò lè máa gbà àwẹ̀ nígbà tí ọkọ ìyàwó wà lọ́dọ̀ wọn níwọ̀n ìgbà tí ọkọ ìyàwó bá wà pẹ̀lú wọn wọn kò lè máa gbà àwẹ̀ ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ tí a ó gba ọkọ ìyàwó kúrò lọ́dọ̀ wọn wọn ó gbà àwẹ̀ nígbà náà kò sí ẹni tí í fi ìrèpé aṣọ titun tí kò tí ì wọ omi rí lẹ ògbólógbòó ẹ̀wù tí ó bá ṣe bẹ́ẹ̀ aṣọ titun náà yóò sún lára ẹ̀wù náà yóò wá tún fàya ju ti àkọ́kọ́ lọ kò sí ẹni tí í fi ọtí titun sínú ògbólógbòó àpò awọ tí ó bá ṣe bẹ́ẹ̀ ọtí náà yóò bẹ́ àpò náà àti ọtí àti àpò yóò bá ṣòfò ṣùgbọ́n inú àpò awọ titun ni à ń fi ọtí titun sí. ní àkókò kan ní ọjọ́ ìsinmi bí jésù ti ń la àárín oko ọkà kọjá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí í já ọkà jẹ bí wọ́n ti ń lọ lọ́nà àwọn farisí sì wí fún un pé. wo bí wọ́n ti ń ṣe tí kò tọ́ láti ṣe ní ọjọ́ ìsinmi. jésù dá wọn lóhùn pé. ẹ kò tí ì ka ohun tí dávidi ṣe nígbà tí kò ní oúnjẹ tí ebi ń pa òun àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ bí ó ti wọ ilé ọlọ́run lọ ní àkókò abiatari olórí àlùfáà tí ó jẹ búrẹ́dì tí ó wà lórí tábìlì níwájú olúwa tí kò yẹ kí ẹnikẹ́ni jẹ àfi àlùfáà nìkan tí ó tún fún àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ jẹ ó wá wí fún wọn pé lílú ènìyàn ni a dá ọjọ́ ìsinmi fún a kò dá ènìyàn fún ọjọ́ ìsinmi nítorí náà ọmọ ènìyàn ni olúwa ohun gbogbo àti ti ọjọ́ ìsinmi pẹ̀lú.